Ìdáyà ọlọ́run olówó gbogbo nǹkan lọ yóò bá ti ṣe fún wọn. Ibi kè wá dágbó ṣe gbogbo àwọn àgbàgbọ́ jàpátá ọba dẹ́dẹ̀ kò ní jí ẹ̀ fún padà lólé. Gbogbo tó ọ̀pá ti fi yóò bàbá ayé ka. Mo wá kí wọ àwọn

ọlọ́run tí wọ́n ọlọ́run dàmù wá kí gbogbo àwọn tá jẹ́ ọ̀tọ̀ lọ́jà káàbẹ̀ bẹ̀rẹ̀ wá ọ̀dọ́ àtẹ́wò kì bẹ́ẹ̀dà tí fi máa ń wá lọ́sàn-án tó bẹ̀rẹ̀ àti èrò ní ìjókòó ẹni pé Abu Aisha ọlọ́njọ́ ìwọ̀n ọmọ tó bẹ́ẹ̀ tẹ́ bá rí tẹ́mì nínú fọ́fọ́ wọ̀n nínú fọ́fọ́ ewu ọ̀tẹ́ ń tèmi o ẹ̀ẹ́ ìlọ́pì ìgbàlá lọ́pì ní mẹ́sàmọ́ kí o tẹ́lẹ̀ ní mọ́wọ́ sí ìwẹ̀ ọ̀tẹ́ lọ́pì ní ìwẹ̀ tẹ́tẹ́jẹ́ o ṣùgbọ́n àgbàyé ń bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní ìgbà tí ó tí ì

ọ̀rọ̀ àgbọ́rọ̀ lọ́wọ́ yìí lọ́wọ́ lọ́jẹ́ ẹ̀sọ̀ gbẹ̀ẹ́sẹ̀ tí oyún títí inú wọ́n bẹ̀rẹ̀ jù wọ́n wá wá bí ìkẹ́ wá sọ ọlá tí ń bẹ lọ́jọ́ ẹ̀wá yìí kí mẹ́ta ọ̀nà ń bẹ̀ nígbẹ́wà fún mútù mọ̀kọ́ mọ́ yàrá lọ́wọ́ anáwó wàkún mútù mọ̀kọ́ mọ́ yàrá lọ́wọ́ anáwó wàkún mútù mọ̀kọ́ mọ́ Tẹ̀rí kò tọ́ á sí ìkùnkùrùn. Mọ̀kọ̀ ọmọ ìmọ̀ ní. Ike òyìnbó ثم قام يعلم الله أنه وكل قام يعلم الله أنه Ẹlẹ́bìnú tí máa gẹ́ẹ̀kì, tí ẹ bá pẹ̀lú mí ní ọ̀rọ̀ gẹ́ẹ̀kì, ó lè jáde jù ọmọ géètì ní géètì lè mi gẹ́gẹ́ mo wá gbọ́dọ̀ lọ pé géètì àti ti wá ju wáàdì ọlọ́wọ̀ sí o géètì lára bàtí èmi náà kún ní sọ̀nù Gẹ́ẹ̀tì. Inú gẹ́ẹ̀tì náà lọ àtúpẹ́ ohun. Ṣánsùlá. Ayé, Aláàgbàr. Kúrò ọjọ́ ẹjọ́. Mo fẹ́ kẹ́ jókòó ayẹ yọ̀ndá, ẹni yọ̀ndá. Àlájí náà sí ọ̀rá ká jókòó. Ọlọ́run sí o. Nígbàmọ́ tàbí àyẹnù ká tó pọ̀ bí wáyìí.

iná ìlàwọ́ tẹ́ rí tí ó tó wà sí ìkalẹ̀ o àwọn ènìyàn ọlọ́ni ń pè nkọrọ; ọlọ́ni ń pè gbangba wọ́n wá rí adùn mẹ́ẹ̀dún ọ̀tọ̀ lọ́yìn wọ́n ní àfikánú ìwọ̀kárí gbogbo ní ẹ̀mí sọkún ọ̀rọ̀ méjì gẹ́ẹ̀sì lájọ wà tọ́ ọba ti ń tẹ̀lọ̀ lóòrùn tọ́ ń tẹ̀lá nẹ́bí tọ́ ọ̀pá dẹ́gbọ̀mọ̀ lóòrùn alùfún nà ní ọ́ bọ́ọ̀ bá tí wọ́n kọ́ ọrùn ara rẹ̀ gbọ́gbọ̀ mí ìwọ́lọ́mọ́tọ́ olè wá pọ̀ jẹ́ tẹ̀bìlìgù ìwọ́lọ́mọ̀ èmi ọmọ ọmọ ìyá mi sí tí ìgbà tí èyí tó gbé ọkọ̀ òun ẹ̀sìn ọ̀nà ọmọ ní ọba káàkiri èmi ò mọ́kọ̀ mí ìmọ̀ ọdún mùsùlùmí lọ ìdáre bí ní ti ọlọ́run gbogbo ọ̀lẹ́ pẹ́ta lọ́gbọ́n mọ̀ ní ìmọ̀ràn ọkọ̀ ọmọ ìlú ìsìláàmù tí mo kọ̀ ọmọ ìlú fíjọ́ máa yá ọlọ́run jọ mẹ́tọ̀rọ̀ wọ́n dáhùn tí ọ̀bà dáhùn lódìdí mẹ́tọ̀ ọ̀dáhùn kọ̀ ọlọ́run àbẹ̀wò ní àná tí èsì ìpẹ́ ìṣọ̀ táyà ìdíjúná àwọn bí ọ̀pẹ́ sọ́lọ́pẹ́ ọlọ́gbọ́n kò jẹ́ sẹ́yìn ọgbọ́n náà ọlọ́gbọ́n ọlọ́gbọ́n dákun gbogbo òṣèlè èyí tó rẹ̀ dá ń bẹ̀ méjì náà ni ẹjọ́ òṣèlú rẹ̀ ń bẹ̀ àti ẹjọ́ òṣèlú ìdàkejì ọlọ́gbọ́n dáadáa rẹ̀ ni wọ́n pè wà wáyé pọ̀ wá dákun tá a bá ti wá sí inú ọjà ọwọ́ ajókè náà ọjà fẹ́lẹ̀ sí mo wá wọ̀ ẹ̀gbẹ́ mọ̀ wòye ẹ̀yìn rí àlàjú àgbọ̀n sí ẹ̀yìn gbọ̀rọ̀ tó kátó wá pé ìwájú ìta ẹ̀gá ni òṣùwáwà alájẹ́ àbúwá tó táyà ọ̀rọ̀ ìgbọ̀rùn mẹ́jọ wọ́n fi táyà fún yíká yìí àṣìkún ní àṣìkún àwọn ẹ̀ṣẹ́ títí ìtàrí ẹ̀yẹ ti páró gbogbo ẹ̀yún táyà wò ní ti táyà fún yíká yìí gbogbo látàrí àátàtò oríire ni ààtòwò ogún o àwọn àwọn òṣòwò ogún o nígbà tí àwọn náà kọ́ tẹ́lọ́ bàbá ológun kan wọn kò fi ọ̀tọ̀rọ̀ owó àwọn àpò bàbá mo ní ẹjọ́ àtọ̀pá àpò lọ́wọ́ bàbá ní àpò lọ́wọ́ àpò lọ́wọ́ bàbá ní ìkẹ́kẹ̀ẹ́ ní ìlú lọ́rẹ́ tí ẹ̀rọ wà jẹ́ ìwò ìwòsàn ní ìrìn bàbá ní àbẹ́rẹ́ mi ṣùgbọ́n àwọn òkú ìbújẹ́ àárín ẹ̀rọ ẹ̀kàn sọ ó kálukọ́ owó ti àbórí orí 1000 orí ìwọ làwọn tí àṣìkòrò àṣìkàgbà ah. ìwọ náà ni ọ̀pá wá bàbẹ́ wà sọ bí inú àbáyégbèrè wà tẹ̀gbọ́n làwọn àti ẹ wà sọ pé eh. bẹ́ẹ̀ bá kúkú orí kẹ́ kúkú bọ̀ eh. àti ẹ̀kúkú àjà àbá àké ọ̀pọ̀lọpọ̀ nítorí bẹ́ẹ̀ fún lówà ní kí n sọ pé kí púpù bẹ̀rẹ̀. Bọ́lọ́wọ́ tẹ́ sínú. Ẹgbọ́n wò ó lẹ́ tí wọ́n ní kílẹ̀ tẹ́ sí. Ẹjọ́ pa ọyẹ́ tẹ́ sínú. Bàbá ní láìsí èrò kò dá

gbogbo ọmọ èèyàn tí ó wà mọ́kàwá yìí yóò wọ́n sàdégbò ọ̀kẹ́ wọ́n ti lọ rẹ̀ jẹ́ wọ́n bọ̀ rẹ̀ wọ́n tí ó sẹ̀dọ̀ náà jẹ́ ọdún ọ̀dọ́ dára àwọn tí ó fílẹ̀ lẹ́nà yẹ́rẹ̀ rọpa wọn yára sọ wọn yárí bàtà yárí wọn fàájí asọ̀dún ọ̀hún wọ́n tàwọn ní àtìlẹ̀ lọ́yọ̀ ló sí wa mọ́ wà á ṣe ní òkun ọdún táàfù lẹ́yìn yẹ bá a ti wá lọ fún ọ̀tayà yìí gbogbo òṣò pàtàkì mẹ́nu ọ̀bẹ lápapọ̀ ọ̀bà dẹ́gà ó sì yé lẹ́wọ̀n mẹ́jì ẹ̀sẹ̀ wọn gbogbo ẹ̀pá ti níwọ̀ náà ló ń wọ́n máa ṣe ní ọ̀pá yìí mẹ́jì ọ̀tẹ̀ ní ẹ̀yìn gbogbo ẹ̀pá ti wá náà ògùn ló wọ́n máa ṣe ní ọjà yìí ẹtí bá tó ògùn yíwú lẹ́tọ́kọ́ ní ọkùn àmín bẹ́ẹ̀ ta mí babaláwo ti fọ́ ọ́ ìkan ló lè bí àwọn nú fún ọmọ àsọpọ̀ lọ́dọ̀ àbá rẹ̀ sáàlà àbá rẹ̀ èèyàn bọ́ mú sólẹ̀ nígbà tó kúrò nígbà tó dàrí kan bí n kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ wá sí ẹ̀kọ́ òbèrè ọ̀rọ̀ àlọ́lá lọ́wọ́ ẹ̀yìn kọ̀ọ̀kọ́ sọ̀rọ̀ orí kọ̀ọ̀kọ́ wọn fún

kápẹ́rì nìkan àti ọ̀rọ̀ sàfúmẹ́ǹtì náà ó tó bẹ́ẹ̀ ọdún tó bẹ́ẹ̀. ọlọ́run tí ìṣẹ́ méjì lè yọ inú orin àtàkó orin inú kí àti àpò orin wọ́n wọ́n ìbéèrè nínú orin tí ọ̀là pò orin àpò ogún ní ọ̀jẹ̀ báwọn àpò ogún tó bà àwọn méje àti ìyá wọn ó kẹjọ ìmọ̀ràn ní ọba ìsàánú wọn ìjẹ́ ayé ti jẹun kẹ́rì ló ká lókùbá sánúlọ ọkọ̀ wá kò lẹ́yìn báyìí jẹun ẹ̀kú mọ́mù ó lé bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ ló ká lókùbá kò lè lọ́dá rí ọ àtìlẹ̀ tọ́kọ̀ lẹ́yìn ló ń sàánú wọn. ó ní ìmọ̀ ìmọ̀ràn ayé ti jẹun kẹ́rì ó ń jẹta jẹ. ó tó bọ̀ tó kan orí ẹni burúkú rẹ̀ à. bẹ́ẹ̀ pọ̀ owó lẹ̀. ìmọ̀ ọ̀pẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ ló pọ̀ jù. wọ́n wá sọ̀rọ̀ pé ìdàlẹ́ ìgẹ́gẹ́ rí wọn. ìlú kò sáwọ gbogbo náà ti dá ọ̀tẹ́lò mi gbọ́dà òǹtẹ́lò bù ọ́n ìmá níta ló ń sọ yẹ ẹ pọ̀ láti wà fún. bẹ́ẹ̀ ló wò ní gẹ́gẹ́ ọjọ́ alẹ́ lánàá ayé ẹ̀ lẹ́ga inú rẹ̀ nìyẹn kí lọ́ba ló rẹ̀ jẹ́ lọ́lọ́ ìmọ̀ràn ní kí lọ́ kí lẹ́ wá ìbò tí òkú ìlú tó wá lọ́bẹ̀lọ́bẹ̀ láti dáàbì gẹ̀gẹ̀ gbà fáwọn ẹni ẹgbẹ́ tẹ́gbẹ́ mi tó fi ọ̀dọ̀ wa táà fi dé ọjà táà lọ fún rárá

ọlọ́dún a wà ní 11:30 tẹ́kí tẹ́kí ìsẹ́kù ní àápàrí ẹ̀ ní ọ̀rà ẹ̀yà àti 5 man wọ́n jẹ́ tó sáàgbé ní ọlọ́dún ẹ̀wọ̀n jẹ́mọ́ra ẹjẹ́ àpò oríire káàkiri àpò oríire mo kí àlàjí wọ́n pọ̀ rẹ̀ mo ti wà wájú ọ̀gbàlagbà kò sí sí gbà kọjá èyí pẹ̀lú ọba wà àti ọmọ ọyọ ìlú máìkì ilẹ̀ torí àwọn lálọ́mù tèmi ládùúgbò mọ́ àwọn ní àwọn ní dáwọ̀ ọ̀rọ̀ ládùúgbò dè fún àwọn ní ọkọ̀ pítà bàbá sẹ́yìn ìdájọ́ sí ẹ̀sáyà wọ́n kura ọlọ́rin òní ni tó kura mẹ́lọ́ wọ́n lọ́dún ní ìṣẹ̀ká bí lọ́dún náà kò ní jẹ́ yìí lọ́dún ìṣẹ̀lẹ̀ olóògbò tàbí ẹ̀nọ́lọ́nkẹ́ ìtẹ́kífò wa àwọn ọ̀nà olóògbò ẹ̀nọ́lọ́nkẹ́ ni ẹ̀nọ́lọ́nkẹ́ nù mo fẹ́ kẹ́ra fẹ́ ilẹ̀ mo sọ̀rọ̀ ọ̀nà mo wá tàbí nǹkan bóyá mo gbàgbé ayé àbíyá jù kí n lè mọ̀ràn létí ìmú wa kùnrin tẹ̀bá tó fún mi lẹ́lò mi o. mo bá yín lọ. mo bá yín lọ. ẹ̀ ẹ̀ fún ọlọ́tẹ̀. àánú kúmùlà mo bá yín lọ. ẹ̀ lọ. mo náà bá yín lọ gà. wọ́n kúra rẹ̀. wọ́n kúra ní gbogbo ọjà fàkàlẹ̀ o láti mọ̀ràn ilé ti lọ́wọ́ bẹ́ẹ̀ hábi ní ṣé àti sáà pàdùpọ̀ bẹ́ẹ̀. alhamdulillah. jọ̀mọ́ra ó fún ojú ọ̀run méjìlá ọba dẹ́dà ní fún ohun gẹ́gẹ́ wọ́n mọ́ ń ní méjìlá òun mẹ́rin bẹ̀ ṣe ní oṣù ọ̀wọ̀ bákan náà a oṣù hajji jẹ̀máà oṣù kejì lọ́sù ojú ọ̀run ọjọ́ ni hajji ma ń bọ́ sí àwọn bọ̀ ìbọ̀ sí ájì inú oṣù láti wá àwọn ọjọ́ oṣù bí tẹ́ẹ̀ni rẹ̀ ó ní àwọn ìdájọ́ ọ̀tẹ̀ láti ẹ̀lẹ́wùn bí tàbí ó ní àwọn ìdájọ́ ọ̀tẹ̀ jẹ́máà òní ni tírì báyìí tírì twelve fourteen forty seven kíríkìlá pẹ̀lú 347 ó bèèrè pé tọ́rọ̀ bá ti wọ̀n lọ́nìí ọjọ́ mẹ́ta ti rán lọ́jọ́ mú wọ́n rẹ̀ tí rẹ̀ kírí lónìí 4 5 6 7 8 olóòpọ̀ tí èsì jẹ́ èsì ènìyàn ló ń pẹ̀lú yọ́mù tẹ́rúyà yọ́mù kí ni ó ọjọ́ kí ni ìtumọ̀ ìrọ́ ni àwọn alálàájì wọ́n lọ kò sí bọ́ òbìjọ́ ìrìn lọ kò sí omi lójú ọ̀nà wọ́n wà omi láti mẹ́ta àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ lọ mìíràn láti ọjọ́ kẹjọ nítorí pé ọlọ́run ṣe mìíràn ní ìdí àbà àwọn jí ọ̀dọ̀ ìdí àbà òun ibùgbà tó wà láti lé wọ́n máa ṣe pọ́rùn wọ́n ní sàásọ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wọ́n kò yẹ ibẹ̀ lójú wà wọ́n ní tí ó fẹ́ ti pamọ́ ló kò bí ọ̀sẹ̀ méjì wò fẹ́ mú lọ ní ìdí àbálẹ̀ ni wà. tí a bá yọ tí a bá pọ̀ tó tó bá ká lọ́dún òkò tó bá pọ̀ torí kẹ̀ ṣe gbogbo òjò ní mẹ́rẹ́ sí àgbẹ̀ lọ́wọ́ tó bá tó tó pọ̀ pọ̀ tí ó jàgbẹ́ lọ bí wọ́n bọ̀ sábà ìdí àbá. àwọn akọ àwọn ọjọ́ yìí ọjọ́ kẹsàn-án rẹ̀ ìrìnjú àràfà hajjibet ọlọ́gbọ̀n mọ̀ pàbẹ́ ìjọ òní máa jẹ́jọ́ àràfà o ọjọ́ kẹsàn-án oṣù kejìlá oṣù ojú ọ̀run ọjọ́ kẹwàá rẹ̀ ní ọjọ́jọ́ ọléyá ìjọ ìjọ ọléyá o ọjọ́ kẹwàá oṣù kejìlá oṣù ojú ọ̀run Ìjọ ìwárẹ̀ ti ìwé òṣù tí èdè tẹ́ẹ̀mì wọn wọ́n ní ọ̀rọ̀ mọ́ lọ́pọ̀. Àníbi wọ́n tẹ́lọ mọ́ra rẹ̀ wọ́n tẹ́lọ́rọ̀. Ọmọ náà sọ ìpínlẹ̀ kalẹ̀ fún. Ó ní wà ní bájọ̀. Ẹwọ́ ni mo fi àfẹ̀mẹ̀bú mo fi kúra. Wọ́n là yá ní àṣẹ. Àwọn òru mẹ́wàá nì, ọdún mẹ́wàá nìyẹn ló ti búra. Abẹ́bùnà báyìí, ọlọ́jọ́ mẹ́wàá yẹn, òun náà ni wọ́n tó tẹ̀ ní ìbẹ̀rẹ̀ tó jẹ́. Abẹ́bùnà Ìsìlẹ̀ ọlọ́jọ́ mẹ́wàá yẹn, òun náà ni wọ́n tó tẹ̀ ìbẹ̀rẹ̀ tó jẹ́. Àbáwọn Bùjárì, wọ́n ní wọ́n yẹn, òun náà ni wọ́n tó tẹ̀ ìbẹ̀rẹ̀ tó jẹ́. Kí ló ń wá ní? Òun sọ̀rọ̀ wá ní. Jẹ̀mẹ̀rí bàbá mi àfà, òun أخذ الحديث من البخاري والمسلم في مسلم قلت والله ما من أيام kòsí ọjọ́ kẹ̀kẹ́ gbogbo ọjọ́ orí ayé yìí alámọ́nù sọ́rọ̀ fi yí náà àhábù ìlàwọ̀ tí èyàn ó nínú àwọn ọjọ́ tí ó wà wú ọlọ́ tọ́lọ́ wà ní tí fún ọrẹ̀ tó mọ̀ tó ọ̀kan ní ọjọ́ mẹ́rẹ̀ wọn

ṣùgbọ́n ya mùsùlùmí àwọn ẹni àlàáfíà àwọn nílò àwọn ẹni àlàáfíà jihadi ọ̀dọ̀ ìṣẹ̀lẹ̀ yọ́dọ̀ wa ṣùgbọ́n jihadi gbọ́dọ̀ díẹ̀ tẹ́ ẹ bá wá wọn tọ́lọ pọ̀ sí jihadi yìí gan ẹgbẹ̀rẹ̀ mọ̀ pé ọlọ́run tí wọ́n pọ̀ wà mùsùlùmí lẹ̀ fáwọn ọ̀tà tó láyé Fúrò lágbọ̀ọ́, fúrò lágbọ̀ọ́ nínú àdúgbò tó bá fẹ́ ìjọba kan gbogbo ìwé lọ́mọ bá ṣẹ́jẹ́ rẹ̀ bá ti ń kánlẹ̀ láyìí ọ̀nà sẹ́lẹ̀ ọ̀nà ẹni ẹ̀tọ́ kọ́kọ́ kan gbogbo ẹ̀ṣẹ́ rẹ̀ bójú lọ́pọ̀ tó gbogbo ń pọ́ ìyàwó kan,

oníyàwó kan lẹ́yìnyàwó kan tí wọ́n máa dalẹ̀ gbogbo ń bá níyàwó kan tí tí wọ́n ń dalẹ̀ padà ń ta lọ́dọ̀ èso níyàwó kan òfin wa ń dalẹ̀. ọlọ́jọ́ tó ọmọ ẹ̀dá ìgbìmọ̀ ilé gbogbo bá níyàwó kan lẹ́yìn pàdé nígbà ìṣẹ̀lẹ̀ ìyá náà sọ́bà ti tọ́ sọ́bà ìjẹ̀ náà ọlọ́run ẹ̀nà òkúnyàwó méjì méjì ṣùgbẹ́ ní ọba pàtàkì ọmọ ọlọ́run seventy two lọ́lọ́wọ́ jù sílẹ̀ lórí wọn ọ̀rọ̀ sọ léyìí ẹ bá wá sí sí ọlọ́run láàrin wọ́n tó tẹ́ ẹ̀yìn ọwọ́ ẹni tó ní ju lójú sójú dáńgbà ti jẹ́ àdìlọ alókùnjú bẹ́ẹ̀ ẹni ọba kírun bọ́lọ̀ lásìkò ọba ẹ̀fọ́ lásìkò ó ṣe sàárà ó ṣòbí ẹ̀pọ̀ ọyọ́rùn ọmọdé ló kú ẹ̀mọ́ one tí wọ́n sálẹ̀ sí rẹ̀ rí one hundred fifty thousand náà pọ̀ fún òjìlẹ̀ oríṣi lọ ní ọba mú wọn àwọn àbá àbáyé àsìkò àwọn yìí ilé ìgbìmọ̀ tó ń tẹ̀lé ìjẹ́ ṣùgbọ́n wọ́n ń gbọ́nà ọ̀nà ìyẹn ńlá dúkù mo sì wọ́n fún ọ. Bí èèyàn bẹ̀rẹ̀ ṣe bá ń rí tọ́lọ̀ ń fún ẹgbẹ́ jẹ́ pàtókò ogun ọlọ́nà. Àlébì ní kí ń la ọ̀rọ̀ sí ní àlewọ̀ bẹ́ẹ̀ àlewọ̀ bẹ́ẹ̀ àwọn kéwẹ̀. Fọ́ọ̀dà ń sọ pé ìlà ọ̀rọ̀ sí láti. Ọ̀rọ̀dà bí ló ti wọ̀ bẹ́ẹ̀ nìyí, wọ́n làwọn yẹ́ ìjìnlẹ̀ ìdájọ́ ṣe. Ẹnì tó lè ju ẹtí tí wọ́n lọ lásìkò yọ ẹnì kan náà ni ẹgbà yìí lọ́dọ̀ àdúgbò ẹnìkan ló lè fún lọ ẹgbà ń sọ́dù fún àdúgbò ẹnìkan ló lè fún lọ ẹni tí bá ń sọ̀rọ̀ àdúgbò ẹgbà ń tọ̀rọ̀ àdúgbò ẹgbà ń ta àwọn ló ń tọ̀rọ̀ àdókùnrin ọ̀sẹ̀ tó ń lọ sọ́dọ̀ ọ̀gbọ̀n ọ̀rọ̀ àti ọ̀gbọ̀n bàtàkà kí ìgbọ̀n bàtàkà kí ló lọ gbogbo dúkìá rẹ̀ ọ̀tá ọ̀rọ̀kùnrin wa kò kò sí kẹ̀kẹ́ tó láyé gbogbo ẹ̀ ìyàwó rẹ̀ ó ní ìyàwó rẹ̀ lọ ó bí wọn méjìlá ọkàn lọ́rẹ̀ yìí ọ̀rọ̀ àti ọ̀gbọ̀n

ẹ̀wọ̀n tó tòṣì wàrà jẹ́mẹ́ ẹ̀gbọ́n ẹ̀dàpẹ́ ẹ ń bá kéwù tòótọ́ kìí tó lòdì gbogbo àwọn tẹ́ rí tí wọ́n bẹ̀ẹ̀ sí rúlẹ̀ kéwù tòótọ́ pẹ̀lú oké ẹ ń bá kéwù tòótọ́ ọlọ́ọ̀dìbò ní ìjọ

wọ́n bẹ̀rù ẹ̀ tó yẹ kó dáfi tó ìgbélé lọ́tọ́jẹ́sẹ̀ rẹ̀ fún ọ̀wà dáfi ọlọ́pọ̀ ìwọ̀n tán bí ó lọ pọ̀ sí mọ́wàá jẹ́ lọ mọ́pọ̀ wọn lọ́wọ́ ìyọ́ bá pọ́pọ̀ sẹ́bì lọ jù wọ́n gbé jẹ́ sí ìrọ̀wájú ìta àwọn ọkùnrin tẹ̀wá wo ẹ̀sìn tọ́lá tó tẹ̀lé ẹ̀yẹ ìwádà kọ́dà tẹ́bí lọ́dà fọ́ra èmi náà wá sàgbé ìmájú pẹ̀lú ọ̀dọ̀ Ṣọ́ọ̀ṣì rẹ̀ náà àwọn ọmọ ilé rẹ̀ ilé ọ̀lọ́gbẹ̀ ní ọlọ́gbẹ̀ ìlọ Ẹwọ́ àdìmì náà kí la pẹ̀lú ọpẹ́ dúdú àtàlátì

kó o sì gbèrè ẹ̀ kọ wà nínú ṣọ́ọ̀bù ẹ̀kọ́ ọmọ ìbẹ̀rẹ̀ òyìnbó. eléyìí jẹ́ ọmọ àṣìkọ́tà àwọn ọlọ́mọdà ìyọnu. ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀rùn bá ti wọ̀ ní 29 àbí 30 ìgbẹ̀kọ́dà táà ti bọ́ sí gbòṣíjà ààbẹ̀rẹ̀ àtẹ̀kìdírù ẹ̀lùmọ́tìlá. Màmá ìgbọ́nà ògbò yìí ní gbogbo ayé lọ́jà aláwà ní ilé aláwà ní àárín ìlọ ní àárín ọ̀rọ̀ sí àwọn ọ̀rọ̀ sí àwọn àgbọ̀nà ní àárín ìbọn ní. lónìí gbogbo ẹ̀wọ̀ ìlọ mùsùlùmí ẹ kọjá eighty percent ní ọjà yìí. ṣèlú báyìí náà èrò gbọ́dọ̀ ènìyàn dákun tó fi jẹ́ ẹ̀ka wòye. ẹ̀rọ àwọn náà lápọ̀ di owó. òun ti di ìyàwó náà ẹ̀yìn lẹ́kọ̀ọ́ ní ọjà nígbàdánù papòdà tán àwọn oṣù hápà wọn lọ sójà àbúkọ́sí náà àbúrò ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àbẹ́kùnkùn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n mọ̀ pé Allahu akbar Allahu akbar la ilaha illa Allahu Allahu akbar Allahu akbar wa lillahi alhamd ọjà kọ́mọ̀ tó lè ọjà ọjà àpọ̀ ápùlẹ̀ tí kú Allahu akbar Allahu akbar la ilaha illa Allah tí wọ́n wá lọ wọ́n rí pé ìgbàgbé ti máa wọ èèyàn wọ́n ti gbàgbé lọ lọ àwọn àwọn òṣèlú wọn tó ń bọ̀ sí ah àti wọn kò tó kọyìn ó kàn gbọ́dọ̀ lọ wà gbogbo ẹ̀dọ́ ọ̀bọ̀ wọn lé bí ìgbà tí òjò rọ̀ eléyà ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ láti wà tó ọ̀run ti wọ̀ ní ìjẹrin wọ̀jọta ọ̀wà níbi àárín wọn àárín bọ̀ àbọ̀dọ́lájú àbọ̀bíjẹwa àbọ̀lọ̀bíjì àbọ̀lọ̀já gbogbo àìláti wọ̀rùsì kí ní sì fà á jàmẹ̀lẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan káàkiri wà pẹ̀lú ọjọ́ kẹrin àti wọ́n ní máa mi náà yá mi àádọ́rù ìdàlọ́ wà hákù ìlàlọ́ àlábàrù fi yìí ná mìíràn àti àyíyá kò sí àwọn ọjọ́ gbogbo ayé tó tún àwọn ọjọ́ tẹ̀ fún iye lọ́jọ́ lọ́wọ́ ya tọ́jọ́ wá nílẹ̀ fa ákìrù fi yìí ná mìíràn sàárì wà tẹ̀gbì ó tẹ̀gbì ẹ̀pọ̀ lẹ́jọ́ mọ̀lẹ́lá ìlàlọ́

ó sì bu ọlọ́pọ̀ náà wọ́n yẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń pè ní ìsìláàmù ìtẹ́lẹ̀ sí ìwà torí ẹ̀ tí ò sinmi tó wá takò wọ́n sì fọ́dẹ̀ sí ẹ̀ àfáàdé kí wá ń jà kí lẹ́ jà ìkẹ́rọ̀bà tó rà kẹ́lá ìkọ́ àdéhùn ìtọ́lẹ̀ sí ìwà ẹ̀ ti bẹ̀rẹ̀ kí ló bá bí kí wọ́n sọ pé àpá àti bàbá ọba náà kí ló bí wọ́n rí ìbò ọ̀tọ̀ lọ́wọ́ tó pọ̀ wọ́n rí lọ ìbò ọ̀tọ̀ lọ́wọ́ tó pọ̀ jẹ̀mọ́ra kèrèsẹ̀ nínú rẹ̀ bàbá olúbàdàn àsáǹkẹ̀ ìkẹta ni wọ́n ọ̀rọ̀ lọ́dún àsáǹkẹ̀ kejì ń bìlẹ̀ wọn bàbá wọn ni bàbá ìwádìí mẹ́jọ náà níyàwó aláàpọ̀ ọ̀rọ̀ bàbá tí ó gbọ́ rẹ̀ lẹ́yìn èmi wọ̀n wọ́n tí ìmọ̀ ọmọdé orí ìjọ ìjọ mo ti ló tó ti yà mo lè lọ́rọ̀ pàdé ilé bàbá jẹ́ ìlú o bàbá náà náà àwọn ọlọ́run bá pàdé ní ààrẹ ogójì ọdún sẹ́yìn lọ́sọ́kè tí wọ́n bá nígbà nínú òṣèlú àwọn ìyàmí nígbà nígbà nígbà àwọn ó ti jí ọba àmì ó wá pàwọn àwọn nígbà Wọ́n yẹ káàkiri lójú rẹ̀ ní ọba àwọn ọba àwọn ọmọ wọn. Lábẹ́ bá wojú àwọn pé ta ní òkúrò lídà. Bàbá bá ti bẹ̀rẹ̀ ní ìgbàlá. Lídà, ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ìlú lè kàkọ́, ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ó ní tọ́lá tọ́lá ọ̀dọ̀ wọn wọ́n wọ́n kìí ìjọba ní ọba sáàsì gbogbo wọ́n wá ń pàdé ní wọ́n ti jọ́kò tó wọ́n wá ní àwọn ọ̀dọ́ kó kálukú owó láwà ní pẹ̀lú wọ́n wọ́n wọ́n kò wò kò sí láwà ní kòkòrò mẹ́nu láwà ní wọ́n ti wé wọ́n ká ní wọlé tí a bá lọ́pàá jẹ́ tó wọ́n ní kòrò ah ìmọ́ gbogbo ní alẹ́kùtọ́ aláhàgbà ìmọ́ gbogbo èkì rẹ̀lá ó ká lùkútà fún ẹ̀ ló kọ bẹ́ẹ̀ lókò fún àwọn olókì mẹ́ta lókì mẹ́ta àti ọ̀pọ̀ ìrìn wọ́n tó lọ́dà wáyé wọ́n tún mọ́ bẹ́ẹ̀ lídà tó dé òǹgbọ́n pẹ́lẹ́ sọ́wọ́n á sì ti sọ́kọ́ pé tí wọ́n wá ti gbà kó òṣèpẹ̀lú wọn wọ́n dàjọ́ wọn yẹ̀wú dáhùn lẹ́sẹ̀ ojú kùrùkùrù láti rọ láwà nílé wọ́n wọ́n na àwọn àgbàlagbà ẹnu sí ìdára alábìjú ní ìgbàgbàlájú ẹnu bàbá òun tẹ̀sẹ̀ ni wọ́n wá sí ìpàdé ẹlẹ́ẹ̀kẹta lẹ́gbẹ̀ ìgbà ilé ìjọba jọ̀nà ìdí ìgbẹ̀sọ̀ ìdí tí wọ́n mẹ́ta yìí ọgbẹ̀sọ̀ wọ́n wá jẹ́ pẹ̀lú wọ́n wá mú ìbọn kò wọ́n wá lè ní tó bá fẹ́ jẹ ẹyọ kan bẹ̀ ọbẹ̀ ìgbà pẹ̀lú àmọ́nà ni ó ìkẹ́kẹ́ ní kó sínú méjì ní ìgbà ọkọ̀ ọmọ sọ́sọ́dọ̀ tí ń sàn tàbí kọ́ lọ rí mọ́lẹ̀ ìwọ nìkan ní kó sì lọ sí. iṣẹ́ àṣẹ jọ́ náà lọ kọ̀ bẹ́ẹ̀ sì mú ṣùgbọ́n àdúrà wọn gbà torí àdéhùn tọ́lọ́ ń ṣe pọ̀ wọ́n rẹ̀ sí lọ wọn ò sì ní pọ̀ mí ìjọba pẹ̀lú mẹ́sì kò sí èèyàn bẹ̀ ọ̀dọ̀ tó

àfà eré ìjẹ̀lọ̀ kúlò ẹ̀jọ́ kúlò ti bàbá mú wọ́n láwọn ṣolé ìfọ́lọ̀ wípé bó ṣe túkàrùn gbogbo tí ó bá ń pè náà láwọ́wọ́ ọmọ tó papọ̀ láyé ilé ṣe ń fún síwájú pé ọlọ́run gba àdúrà yẹn ṣùgbọ́n náà ti ẹ̀rọ tó ń gbọ́ náà lọ́hùn nígbà tí ìmọ̀dé la tó mọ̀ pé kọ̀yẹ̀wọ̀ ọ̀tọ̀ ìwọ́n tó ọba wájọ́ lò ní ìdí tó ọmọ pàdé òun wọ́n rẹ̀ sí ọlọ́run lọ́lọ́run fi fún ọ lọ́jọ́ náà tó wá ní mẹ́ta ní àwọn àgbàlagbà lọ àáyá kùránì ni nígbà bá wá yàtá wà ń lẹ̀ àtùbíjú nínú òkun lóòrùn ọ̀rọ̀ tó di nínú àwọn àgbààfà ní Ìlọrin ni wọ́n bàbá ìjọba yìí pọ̀ kọ́dà ọ̀rẹ́ láwọn àti bàbá kábà yìí ṣùgbọ́n wọ́n tọ́wà kábà yìí kọ́lọ́ bá bàbá náà bàbá nígbà àkọ́bí wọn níjẹ́ tí ó ń dágbé pé lọ́mọ́kà lọ́mọ́ ìlú wọn náà ìjú ẹ̀sì mọ́kà ìdẹ́ padà lọ́mọ́ mú kòjì ọ̀nà àbàbá ẹ ti sọ̀rẹ́ ẹ̀yìn àbálọ́bà ti sọ̀rẹ́ o ẹ̀ẹ̀tì ẹ̀rí sí o àfẹ́jọ́ pàdé ìlú ọlọ́ ọ̀rẹ́ wọ́n àwọn ìdúró nù ọ̀rẹ́ bàbá ìlọ́wà lọ ọmọ rẹ̀ ọmọ ẹgbẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi ò lè kákùnrù fọ́mà mi ti yàwó hmm. mo jẹ́ ìtàràpá àdọ̀ kí wọ́n fẹ́ pẹ̀lú ẹ̀tọ́ jẹ́ ìlú ọkùnrin nígbè fọ́dọ̀ wọn nígbè fọ́dọ̀ náà lọ wọ́n lọ bá wọ́n ní kọ́ wá kàpé òṣèlú kàpé ìmọ̀rùn ní mọ́sánláńtí tẹ̀sílẹ̀mọ̀ kàpé tí ń bá sọ pé pé ìtẹ́ ẹ̀bá wọlé tí ọ bá wá ní ó dá nípa náà tọ́ wọlé kan ọ̀rọ̀ náà sọ bí àti pẹ̀lú ọlọ́run Eh, gbogbo ìtọ́lọ̀ bàbí ní ọjà lọ ó gbọ́dọ̀ ó sì kó owó ọba kúrò náà bí ẹjẹ́ yìí ní iye bí ẹjẹ́ yìí bọ́ oye bàbá lọ bá ìbámu lẹ́yìn báyìí báyìí báyìí náà ah. kí n ò lè kákàpé bí ọ̀nà ẹjá ń bọ̀ báwọn káàbí àwọn pàṣẹ lójú jẹni wọ́n bàpẹ̀ tí wá ní rúrù wa regulation lẹ́jẹ̀ ó ní báyìí wà tọ́ pẹ́ àwọn ojú lọ ó kàn ráwọn ìwà tí mẹ́ta ti jímọ̀ kí wọ́n wá já máa ń lòpọ̀ lórí báyìí wọ́n lè fi yáyé làwọn ọdún báyìí láti ilé àwọn obìnrin lẹ́yìn ọba wọ́sà nípa ló náà rẹ̀ báwo bí ṣe kò wọ́n bá yí lórí ní ẹja ilé ìgbẹ́lẹ́ pẹ̀lú àbàdà ẹ ń wá àwọn obìnrin lọ́wọ́ lọ́wọ́ ọjà ìyàwó ọba mi. nípa gbogbo ẹ ti rẹ̀ àṣírí púpẹ̀ tó àwọn obìnrin kí ẹ na ẹni kí ló ń ìyàwó ọba ní kò sí Ṣé ẹgbẹ́ òkùnrin kára bẹ́ẹ̀ lọ́tẹ́lẹ̀? Ó dé yẹ̀wù ní bá yọrọ ọba ní ọ̀nà. Ẹni tí sì dájọ́ èèbò ní ọ̀dàjọ́ tó jẹ́ jíjọ jíjọ náà. Bọ́ba ti sòkòrò. Ọba wa bọ́ba pàṣẹ ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀. Ọba ní kí ló parí lẹ́kùn ọba? Ọba ní ó mọ̀ sí parúkọ́ wọn yọ òun náà. Bàbá ní ọba tí ẹ̀ gbà pé àfáà ní ọba. ọba ló wọ̀ pàṣùgbọ́n tí wọ́n ń gbó ẹlẹ́wọ̀n mẹ́rin ọba tí ẹ gbà ọba yọ dáná òun wọ́n gbà tí ọkọ̀ ọ̀fọ́ rẹ̀ ń tí ìyàwó ní wọ́n ìyàwó ń ọkọ̀ ọjà yìí gbogbo wọn aṣọ́lọ̀ ọ̀dọ́ tòṣẹ́ tó pẹ̀lú wọn nígbà ìyá jẹ́ ọlọ́sẹ́ tó bá fi ọmọ ìlú ìlú pé kí ni ọba wa rẹ̀ wọ́n yà fẹ́ ẹjọ́ tí ń pè lọ́la kó wọ́n yọ kó wọ́n yọ táyé o kó wọ́n yọ ìmọ̀mù àtọ́ba tàbí wọ́n yọ ọba Oríkàtí ó gbọ́ ẹ̀sìn ṣáà ọ̀gbọ́n fún 3 minutes. Lẹ́gẹ̀ẹ́lá, kó wọ́n yọ táyé o ọba ọwọ́ ní ọkọ̀ mi ṣé òrí pé ìdí ìṣẹ̀lẹ̀ yìí ọ̀nà náà oríire kí ló jẹ́ wọ́n wálé rẹ̀ ṣé bí n jẹ́ tó ọkọ̀tù sí náà náà fà ó sì wo ọ̀rọ̀ mi ọwọ́ náà ṣé òrí pé eléyìí ètò eléyìí jọ ọ̀sẹ̀ sí lélẹ́yìí tó wá jẹ́ fún ara wọn ìwọ náà ìwọ náà ìjọba tó bá dọ̀la ah ọ̀pọ̀ ìbáni orí àrùn òbẹ́ náà tẹ́ẹ̀kì mọ̀ pé ìyàwó ègbó ni ọkọ̀ ègbó ìjọba tó kọ́ọ̀tù kí n tọ̀ sí ọba tẹ́ẹ̀fẹ́ yẹ̀ yìí kí n tó sí àwọn ọmọdé ń tó tẹ́tọ̀ ìtàlù yìí ọ̀rọ̀ tó padà ẹni kẹ́kẹ́ bí bá kọ́dà àwọn òde sọ pé nìkan wọ́n mọ́sálásì tó fẹ́ mọ̀ mọ́ ní ìyàbọ̀ lórí mímbà yìí gbogbo ìsàmì

tí ìwọ̀n ọ̀dá ìjẹ́kọ̀ kọ̀kọ́ bá dẹ́dà لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأسيلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا táìmù oore olúwa bẹ̀mẹ̀ jẹ́mẹ̀rí tàbí ọ̀rọ̀ àkọ́jẹ̀wà ìmọ̀wò tọ̀rọ̀lẹ́fì mọ̀jẹ́mìl àwọ́fà wọ́n tó lọ ní máa àhálàmù ìlú ìlàbùṣe ẹni kò ní tẹ́rí àlìlá àwọn olóòjò tó kì dúdú rẹ̀ òun náà ni rọ́pù sóyún bí dígírì mọ́tòlápán ẹni ìrètí ọlọ́run tẹ́ ìyọ̀lá ń ṣe kí èdè ti tí á rí ni tó wá gbọ́ òkè láàrín ọ̀rọ̀ ìlọ́mọ́ subhanallah walhamdulillah kìí kú tẹ́lẹ̀ kọ́ lẹ́yìn ó tó òkè èyí lọ́wọ́ra bó ṣe ń tẹ́ ìlà bùṣe ọlọ́ọ̀ni ìmọ̀lẹ́ká ẹgbẹ́ sọ pọ́ọ̀lù àìjẹsẹ́ kò sí pẹ̀tẹ́ nìkan yín bá rántí èmi ọlọ́run pẹ̀lú gbóhùnsókè láàrin èmi àti ẹ̀ àfi kí n tó wọn kú lọ́gbọ̀nù wọn là gàgbà ọ̀hún gàgbèrú ìlà bùṣe ẹnì kó o sọ pé ọ̀gbọ́n àtúwọ̀ àfi kó òkú tàbí ká àwọn ọmọ sọ pé ọdún àìjẹsẹ́ àwọn tàbí bùṣe orí tẹ́lẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀jẹ́ àbí náà ó ń ọ̀dọ̀ àìjẹ́ pé akúrí rẹ̀ wọ́n ní ṣe ń fún ọkọ̀ pa ẹ̀yìn ọ̀dọ̀ gbàdàgbàdà jẹ́ ọ̀dá ìyá rẹ̀ náà Obìnrin ló ní ẹbí rẹ̀. kan. rẹ̀.

gbogbo àwọn tí ọmọ ìyá wọn ọlọ́dàkùnrin ọmọ ọ̀tọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n dáyà wọn mọ́ ọlọ́dàkùn ọ̀tí ẹ̀yẹ wọn ojú ń kàrí gúlérì gbogbo àwọn ìyàtọ̀ bẹ̀rù tó òbí lọ́bá bílá òbí báyìí mẹ́lù ní ọ̀nà àwọn kéèké ọjọ́ tó bí fàjíjáwọ̀ mẹ́rin yọ́wà fún ilé olú òjú bí mẹ́ta lọ́mọ́ ta ní pàwọn

tí máa kó tí máa fún ìwájú oró wọ́n lẹ́yìn mọ̀ríta ọ̀sẹ̀dá ní ọ̀rọ̀ ogun ọ̀pọ̀ wọ́n ní ilé ìyá dínkàn ìyá dínkàn ọ̀sẹ̀ ìlọ́sẹ̀ ọ̀dọ̀ ya ló gbà bọ̀dọ̀ lọ́jọ́ mọ́lẹ́kùn fún ìwọ̀n mọ̀lẹ́kùn mi ọ̀rọ̀ mọ́lẹ́kùn ti bí ọ̀nà kí Táwọn ọ̀gá sí ẹ lọ. Bákan náà àsìkò tá a wọ̀ yìí, àsìkò tí èèyàn máa ń lókú ní ìdá ìdípọ̀. Ìjọba ìjọ àdá ìdípọ̀. Ìjọba ìjọ àdá ìdípọ̀. Torí gbogbo ẹ̀ bá ń dá ìdípọ̀ ẹ̀mí yóò fún o. Gbogbo ẹ̀ bá ń da ìdípọ̀ òní tó fi o. Gbogbo ẹ̀ bá ń da ìdípọ̀ agbára kágbára kan ò lè ká. Ìwọ́n ní ẹ̀sìn tó rú ọgbà tí òbí ìgbàgbọ́ rẹ̀ wọ́n kọ́kọ́ bí ọdún òbí sí ni wọ́n yọ̀ wọ́n sọ fún ọmọ ìyá rẹ̀ náà ọmọ tó ń bí àwọn fún ẹ̀sẹ̀ kí sùn fún náà ọ̀dàdà ẹ bá wọ́n bí ìmọ̀ kò lẹ̀ tó lọ ó lọ bí ìsọmọ ewu yóò kàn mí wọ́n ní bí ẹ̀jẹ̀ bí ẹ̀sùn pẹ̀ lọ́rùn ẹ̀mí yóò pọ̀ lẹ́sẹ̀ sí ẹ̀jẹ̀ náà ó kàn sí lọ sókè ìdájẹ́ ti wà bẹ́ẹ̀ ni yóò kàkà òmíjọ kẹ̀lẹ́ kò fẹ́ lọ ó sì fẹ́ bàtọ̀ kọ́ọ̀tù àsìkò táàrọ̀ ìjọba àsìkò oúnjẹ tó àwọ́pọ̀ tọ́pọ̀ wá di ọjọ́ kẹsàn òmìnira ọmọ àrọ́pá ìlú àrọ́pá tí èèyàn bá ti sí sí mọ́sílù hajj tí èèyàn tó sẹ́ta tí yóò sí ní ó sọ́pàá àrọ́pá tí yóò sí náà tí yóò máa ṣe ájì lọ́wọ́ tí yóò bá rọ̀ ìlànà tù èlò pàtí òsì wa sí o àwọn ẹgbẹ́ ọmọ àrọ́pá yìí já àti sọ̀rọ̀ ìdàgbọ́sùn àti ìdàgbọ́sùn kọ̀tàrà làǹkọ̀rí ó ń sọ náà ni àṣẹ́tìpàdà wà mọ́ bá yí bẹ̀rẹ̀ púpọ̀ kí ni ó fẹ́ lágbàwẹ̀ nínú púpọ̀ mi ọlọ́run tí tàbí òwúgbẹ́ you can't be the first time you marry me yà pẹ̀lú àpíọ̀ ọdún tẹ́ ẹ̀wà bẹ́ẹ̀ ọlọ́run ló wọ́n pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún yà á wà ní oṣù ìlà báyìí wọ́n ti mẹ́ta báyìí wọ́n wà gbé láti one one forty forty seven wọ́n mọ̀ wá gbẹ̀ ìṣẹ̀lẹ̀ wà rẹ̀ pọ̀ tí èdè ọ̀rọ̀ tí èdè ọ̀dì mẹ́rin wọ́n sì wá ní twenty one days òdúkù ẹ̀rọ ìgbọ̀n kẹta fún ọ

ẹ̀yẹ wọ́n fún ayé o ẹ̀rẹ̀ máa ló ẹ̀lẹ̀ wé láwá ìbágbò ọ̀gẹ́ ẹ̀dẹ́ wọ́n rẹ̀ bí ọmọ ẹgbẹ́ òkú nílà káyè pé tó lè wé láwá ìbágbò Olóòtàpọ̀lọ́jọ́. Mọ́mọ̀ ìjá sọ́nu, ká tó sọ́nu. Tọ́bá jẹ́ ògbò ni, àwọn tó yàn ápàláyé pọ̀ gbogbogbò ẹ̀rọ ní ọmọ rẹ̀ bàbá ìgbà ààrùn nígbà lọ ogójì ọjọ́ àtijọ́ kan àtọ̀tẹ̀ mẹ́ta àtòrú méjì rẹ̀ ni wọ́n tẹ̀tẹ̀ wà pọ̀ wọ́n tí omi bàbá lórí ní ogún lè ó ní ẹgbẹ̀rẹ̀ ẹ̀yìn wá jẹ̀ nígbẹ̀rẹ̀ ọ̀yọ́ ọ̀pọ̀ ọ̀yọ́ bàbá ní ọgbọ́ ẹwọ bí ìṣọ́rọ̀ ṣe ti kú ẹwọ tí akẹ́kọ̀ọ́ ṣe ti kú ẹ̀rọ dá wákà wọ́n mọ̀ wá pẹ̀lú lómi alájí òtítí o alájí ẹwà rí lórí òtítí o nígbùn wọ́n pè ní àbí láti tẹ́lẹ̀ pàjọ sí àwà àti òtítí jọmọ́ ẹ̀ẹ̀sí jí á lọ́nà káàdì sí lásìkò yìí ẹ wọ́n pa ẹ̀sẹ̀ ọdún méjì rẹ̀ fún láwọn ẹ̀sẹ̀ àìríkò rí ọmọ mi àwọn ẹ̀sẹ̀ wẹ́rẹ́ àwọn ẹ̀sẹ̀ tó ní ibi ìṣẹ́ṣẹ́ àtàwọ̀bà àwọn yàtọ̀ wọn bí tí ó máa jẹ́lì tí ó máa fojú tí ó máa ṣẹ́ṣẹ́ náà tí ó máa pààyàn nípa tẹ́tẹ́ àwọn ọ̀nà ìyàmọ̀ òní bọ́ọ̀kẹ̀ àti tí ó bá tún bá tún sọ àwọn ọkọ̀ abárí àdíkù sẹ́dùkúrò hálì àjúwà ní wọ̀làdí ó ti sẹ́kù sílẹ̀ ó ń sọ̀rọ̀ ní mẹ́fà tọrọ sọ̀rọ̀ ìmẹ́ sálà òun ní sínú ájírì ní láyé kú láyíkà bẹ̀rẹ̀ ájírì sọ̀rọ̀ kò ṣe láyé sọ̀rọ̀ ní ìṣe gbogbo ẹgbẹ́ sí aláwẹ̀ kan lẹ́nu èyí tó lọ bá promise pé òun ọ̀fà láwẹ̀ yẹn lọ́nà wọn bẹ̀rẹ̀ kú sí lẹ́nu ilẹ̀kùn orílẹ̀-èdè yóò mú àrọ́bà tẹ́yìn bá sí aláwẹ̀ márùn lẹ́nu tí ọlọ́ sí ẹ̀fọ́ aláwẹ̀ pọ̀kan ipa ẹ̀sí ọdún méjì rẹ̀ á wà ní two ajẹ́ pé o ní ọdún mẹ́wàá ọlọ́run ti pẹ̀jẹ̀ ẹ̀yẹ rẹ̀ èèyàn bá sí aláwẹ̀ Ẹ̀wọ̀n bí ṣe kéèyàn ọ̀pá ìjọrọ̀ kọ́ máa tẹ̀sẹ̀ kẹ̀kẹ́ lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ Islam ìwú ẹ̀ láti rú ìjọba ìwà o bó ti rọrùn tí ó lè ti wà yìí gbogbo ẹjọ́ àbàtọ́rọ̀ lọ́kẹ̀rẹ̀ ìkò ní ọ̀rọ̀ ó ti gbọ́ ọ̀rọ̀ méjì ẹgbẹ́ tí ẹ̀dọ́ lórí kò sí ọ̀rọ̀ àkẹ́rẹ́ ti káàtà mú nígbà kò sẹ́ni rẹ̀ ti rẹ́yìn bẹ́ẹ̀ sí ní maka lẹ́lẹ̀ ká máa fún ọ̀fẹ́ sẹ́yìn ẹ̀kù ọwọ́ àpọ̀sí monday tuesday ọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tó wá bàbá ẹkú bẹ́rẹ̀ ìdí maka ó ní ẹ̀rẹ́ rẹ̀ sí ẹ̀rẹ́ pa rẹ̀ yìí rà wọ́n sì sọ fún mi lẹ́pẹ́ ìgbọ̀nà tí ọ̀gá tó lọ wẹ́sẹ̀ nínú ìfẹ́ ọlọ́run sáfẹ́jọ́ Ìmọ̀jẹ́ mọ́ká pẹ̀lú tẹ́ǹkì ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run jẹ́ ajẹ́jẹ́ ọlọ́run jẹ́ ọlọ́run dákun ẹ̀ẹ́bá wá wà ní àsìkò yìí ọjọ́ kẹsẹ̀ yìí àgàgàtà bá bẹ́ẹ̀ sí lúgbọ́nà nírọ̀lẹ́ rẹ̀ àwọn tí ó bá bẹ̀rẹ̀ jì àwọn òmọ̀ ọ̀sán rẹ̀ fọ́ bàdẹ́dà nítorí pé jọ ọ̀rọ̀ bá àjẹ́bìnú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lọ́ọ̀ máa sọ pé kò ní wọnẹ́mẹ́ gbọ́gbọ́kùnrin lọ́kùnrin rẹ̀ tí máa ń tẹ̀lé jọ́ra báyìí púpọ̀ yóò rí àti ilé òde lókè ní ìta àtẹ̀lé o. Bí n kẹ́kẹ́ gbogbo wọn gbàgbọ́ àwọn ìṣẹ́tọ̀ ojú ẹ̀dẹ̀ máa kù. Ṣùgbọ́n tí iṣẹ́ tà ń ṣe ṣó ń lọ lẹ́yìn bàtà àbàtì lọ. Kéèyàn náà sọ pé kókò lówó láàárọ̀, bóun ò sí méjì mẹ́lọ́ kan. Àyẹ̀ká gbogbo òdì lówó. Gbogbo ẹ̀ṣọ́ rẹ̀ tó máa tẹ̀lé ìbámu ẹ̀ àwọn ìrọ̀láwà rẹ̀ bí ní gbogbo kó lọ́wọ́ owó èmi náà wà gbogbo ẹni wa ṣé ti bá ní ọjọ́ tó ti ń ó ní tí bá ti pọ̀ ìlú àpò ráìsì ẹ̀kan ẹ̀kọ́ ó ṣe ìdí ipò ní kí rẹ̀ àpò nígbà àwọn ojúmọ́ wọ́n dé dé ìkan wọ́n wá kéjì ikun wọn bí owó ìsìnkú wọ́n wá ní wáwọ́ bí ìjọ ọmọ òkú ọmọ tẹ́ ní tó lò ní máa jọ máa o ní mọ̀fẹ́lẹ́ o owó ní mọ̀fẹ́ ní ọ tí ó bá ní ọ̀dá tẹ́lẹ̀ ojú méjì padà pápọ̀ kó ń bà máa sọ lẹ́yìn Owó òjèjì èèyàn lóòrùn. Ọ̀dá,

àádọ́ta ọdún nínú ọ̀sà ilé nì wọ́n mọ̀ mọ̀ jẹ́ ti lọ tí ó bá dákọ̀ ní bí àwòrà àkàkà tí a bá nílò lójí jẹ́ ṣọ̀rọ̀ kólógó Ọkùnrin ló mọ̀ wọ́n fún ọ̀pàá kò tí ó tẹ̀lé ọmọ orí ìsìnkú náà, ó ti kọjá ohun. Ọmọ akọ̀rọ̀bà lọ́kọ́ sí ìbìnà jáni. Ọmọ akọ̀rọ̀bà lọ́kọ́ sí ìbìnà jáni. Inú sí fún ẹ̀tọ́ kúrò A àpá sí ẹ̀lẹ́nu, bá fẹ́ ṣẹ́ láwẹ̀ lẹ́nu. bá ní lágbára tí a máa pè lé ìyàfìṣirò ìrìn yóò pè fún yẹn o ọlágbára kó fún yàrá ìṣẹ́ àti wà kẹrọ wà bẹ pẹ̀lọ bẹ agbára ìwádọ̀ wẹ ọ̀rọ̀ ọba àdìbájì fún ẹ̀rọ ọmọdé ti dàbí pọ̀ kẹ́yìn Àbí lọ wá búgbà ìlú àbọ́ wọ́n ní ká bọ̀ fi tọ́kẹnu, ó kàlùkọ́ mẹ́fọ́ ọkàn.

ẹni tí gbọ́dọ̀ mẹ́lú ọ̀dà lára ìlú ní sẹ́nu orí ẹ̀sọ́ ìlàbẹ̀ ènìyàn mẹ́ta lọ èyí ló rà jẹ jẹun lọ́pàá ẹ̀yọ tí ó gbà wọlé ó lè gbà wọlé ẹgbẹ́ ojú ìgbà mẹ́rin ó lè dánwọ́ tí ó gbà wọlé káàkiri tí kò rọ bẹ́ẹ̀ èyí tí àjẹ́bí sọ̀rọ̀ rẹ̀ káwọ́ agbóhùn ìmọ̀ kásọ̀rọ̀ lọ àgbàlagbà fún ọ̀pẹ̀ ẹ̀jẹ̀ ọdún méjì rẹ̀ fún wa àtùkọ́ lára dáadáa bí lọ́rọ̀ rẹ̀ dà àbámbọ̀ ọjọ́ ìpèlú kìlọ́

nǹkan méjì kò ní lábẹ̀ ní dájú jẹ assalamu alaikum warahmatullah assalamu alaikum astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam تبارك يا ذا الجلال الله أكبر الله أكبر كيف بابا سيدي الله كذا وتقول له سوكي ìmáàmù ẹ̀ tí kọ́ wà rẹ̀ àti ìsìn ìmáàmù ẹ̀kọ́ wà lẹ̀ wọ́n ká ìlú ti mọ̀ ẹ̀yọ̀ òun náà gbé jù náà ìsìláàmù ẹ̀sìn onílẹ́gbọ̀dọ̀ náà ni kèrèsẹ́ ti gbé kò níbi tó ti ní ẹ̀rì gáàrẹ̀ ẹ̀rù àlà àlà àlà àlà ìlàrà àlà àlà kájẹ̀lẹ̀ kan òjì òní èsì tí mo ti wá rí ní pé ó yí ẹ̀sìn mọ́ oúnjẹ lọ́dún àti ọ́sọ̀ rẹ̀ nípa ẹ̀ẹ́sẹ́ adájú tó báyìí kìlá àbá lọ yóò sọ ẹ̀sìn ti wà nú ẹ̀ ebi tí ò méjì rẹ̀ lọ́ ti wà nú ẹ̀ tó bá wá bẹ́sì nìkan èbí ọpa jẹ́gbẹ́jẹ́ nínú ọwá sí gbogbo ẹ̀ bára wọn jẹ́gbẹ́ rẹ̀ jẹ́ amúlọ́wọ́ wọ́n rọ́ ní kò sí mẹ́sì èèyàn mẹ́rẹ̀ mẹ́sọ fún ìgbóhùn èmú owó dàgbà èèyàn mẹ́rọ ẹ̀kì tó tó wọ́n wà gbẹ́gbẹ́ ọ̀sáàdì 31,000 ẹ̀ẹ́dẹ̀ fún pẹ̀lú ẹmú fífí rẹ̀ àmẹ́mẹ̀ èrò yóò kù rí ìyẹlẹ́díẹ̀ ọjọ́ bàbá bàbá bàbá bàbá bàbá ìgbẹ́ bàbá mi ilẹ̀ ìyẹlẹ́díẹ̀

Kí ló pàtó odò ẹ̀sì òbí ráyẹ̀tà lẹ́nu wa mọ́ irọ́ ti gbẹ̀mí wa? Ó ti àti àlọ́rọ̀. A ṣe wà níwà ìta bá pọ̀rọ̀ pọ̀pọ̀, ààrẹ tí ó lè fi wọ́n sàgbà òlé. Láàrin wa mọ́ ọlọ́tọ̀ọ̀tọ̀, ọlọ́tọ̀ọ̀tọ̀ tó fẹ́ pọ́wọ̀ rẹ̀. Ẹ̀rọ lọ bí dẹ́kù, ẹgbẹ́ àgbà, ọlẹ́wọ̀ ní ọ̀hún. Mo ti bẹ́ẹ̀ Sunday Monday. Báyọ̀ náà bí kò, bọ́n kó bẹ́ẹ̀ mọ́ wájọ́ náà jùlọ. Ó ní yẹn fàá, ó ní ẹ̀jẹ̀ ó lẹ́ o. Oókè, yàtúláàsì. Láti ní yàtúláàsì. Ó ní sí kẹ́lá ìwọ́n. Ó ní mọ́ sí ẹ̀rù kí ó lọ lọ́wọ́. Sáwọ̀ tó ní ẹ̀sì. Ẹ̀sì sọ́lẹ̀ ìṣẹ́wó. Jọ̀mọ́, ìrìnlẹ̀ lọ́wọ́ bá yóò fi tó ẹ̀jẹ̀ ẹ̀ẹ́pẹ̀rún. Ẹ̀dàkùn. Ẹ̀dàkùn wọ́n fi bá fi ṣe ẹ gbọ́dọ̀ bójú kẹ̀. ẹ̀tọ́ ọgbọ́n tí wọ́n lè pàdé náà lè ẹgbẹ́ ìkejì ẹ̀ títọ̀ tó gbòòrò òórùn rẹ̀ àtẹ̀yìn àti gbogbo tó tara yíjà ìdámọ́ kò lè rẹ̀ ní. ó ní àwọn àpò láti àjẹrẹ lẹ́yìn wá lọ́wọ́ ẹ̀yìn ẹ̀sẹ̀ ìjọ ìjọ tó ní ẹ̀bá lọ́wọ́ bá ń jẹrẹ ìjọ tó yàwó ìwọ́ rẹ̀ sí rẹ̀. Ìjọba ara ló ń sọ ìdílá ń sọ̀kù òfòrò ni. Táàrẹ́ ìrọwọ́ bí i. Ààrẹ ìrọwọ́ ní ọjà. Ààrẹ ìgbẹ́rẹ́ tí ó pọ̀ sọ́lẹ̀ jọ́mọ̀ tó jẹ ilé mẹ́rin. Jọ́mọ̀ àwọn ọdún. Nínú ọrùn. Nínú ọrùn. Àwọn olóòjọ́rò ìdájẹ́jẹ́. Ṣé ayé rẹ̀ ló wúlò gbogbo ìlú òdòdó òdò ẹjí gbọ́dọ̀ òdò ilé ilé tó kọlọ ọkọ̀. ẹjá bá wọn tàbí irú aṣọ tí wọ̀n wọ́n lọ́dọ̀ wọn irú ẹjẹ́ <laughs> ọlọ́run wọ́n wà ní ọ̀rọ̀ méjì sí ọ̀pá wa àti ọjà ọmọ wa méjì sí ọ̀pá wọn náà ọjà àwọn méjì sí wọn náà àwọn àti ìgbà tó wọ́n lọ ọ̀rọ̀ wa kí ẹ̀yìn ó fi wọ́n máa pa ọ̀tà pé ẹbí ẹ̀mẹ́ àlọ́lọ́ yìí ọlọ́gbọ́n jẹ́ rẹ̀ wọ̀ ẹni tí ọ̀wá jẹ́ ti ẹ mọ́jọ jẹ́ pé àwọn aláwọ̀ kẹrìmọ̀ lápapẹ́ ṣẹ́gbàrà náà bá ń jẹ bẹ́ẹ̀ jẹ bẹ́ẹ̀ jẹ́ bí ọ̀bá jẹ́ nípa rẹ̀ ọmọ mẹ́wàá kú lọ́dún kan ọdún náà rí gẹ́gẹ́ mm. jẹ́ bí àwọn olóòjẹ́jẹ́ ọlọ́dàpọ̀ jọlọ́rà ọba olúwa bọ̀ aláwẹ̀ ẹ̀wọ̀n orí ẹ̀jẹ̀ àmọ̀lọ́ ẹni àwẹ̀ tẹ̀ bá ní àgbàdo ìsìlámù bá ṣe gba ọmọdọ́ náà ní ohun àjẹ̀dàrí àjẹ̀mọ̀ èṣù lọ́lá àwọn ẹ̀mọ́ bí nǹkan gbogbo sí gbogbo èṣù lónìí o ìgbèrègbèrè àbí gbèrègbèrè àwọn ẹgbèrègbèrè bá àti ẹgbàwò ilẹ̀ láti gíní o ìgbẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ lọ́kà ẹgbẹ̀ wọn lọ́bàwẹ̀ jẹ́ àràwá o kí àwọn olè lókun láti fi àdúà láti bá rẹ̀ fọ́ máa dẹ́ta nítorí pé ìrọ̀lẹ́ àràfà ooo ó ń fi olóògbọ̀n fa olè fún ọlọ́run sọ́mọ̀gbọ́ àyọ̀fẹ́ sábà wọ́n fa ọ̀rẹ́ díẹ̀ sí kékeré ìmọ̀tàárì wọ́n bá tún bá ìyá ìlọ́wọ́ wọn igbá kò wàdánù kíríkà igbá pa jọmọ́ ẹ̀ lọ lọ kẹ́lẹ̀ kọ́ sọ wípé ẹni ọlọ́rùn lòun owó wà á fi ọlọ́rùn ọba tí Kí ni ọlọ́run yìí bí wà sí tẹ̀lẹ̀? Kí ni ẹ̀sàfẹ́lọ̀ tó kò bí? mo ṣe ní lówó ní? Jẹ́mọ́n, ẹjẹ́ alájúlọ́lọ́ lọ́wọ́. Ẹjẹ́ alájúlọ́lọ́ lọ́wọ́. Ẹbá kí wọ́n bá tọ́lé pẹ́ máa bá jẹ́ ẹ̀rọ wá wá ọ̀gá. Ẹni o. Pàlá

ṣùgbọ́n tí ọ̀bá lè bàbá ń ẹjọ́ ẹjá àgbàjọ́ kẹsàn gbogbo wọ́n wá bẹ́ ẹgbẹ̀jọ́ kẹsàn láì kí ni àná kí ni ìjẹta ìjẹta mọ́ndé ni wọ́n àwọn àjẹ̀gbàwọ̀ ẹjọ́ kẹsàn abẹ́kájọ ọmọ láti fi mọ́ndé ni kí ni ohun kí ikú ìrìn àmẹ́jẹ́ wọ́n ìdí òrìǹkọ́ tọ́ọ̀dí ọ̀la Friday ọ̀túnlá, Saturday ẹjọ́ mẹ́rin, Sunday ẹjọ́ márùn-ún, Monday ẹjọ́ mẹ́fà, Tuesday ẹjọ́ tí ẹjọ́ Tuesday yóò wà ọpa, jẹ́lẹ̀ ẹjọ́ àgbàwọ̀, ẹgbà gbàwọ̀ ìgbọ́nà ọwọ́ wọn pẹ̀ sí ọdún ní kílẹ̀ hmm. ní jùmọ́n àwọn ọlọ́run bá tó jẹ́ kí nǹkan tẹ́kù ìsìlámù ẹjẹ́ aṣọ sí aláwẹ̀ lọ ẹ̀yìn náà ń tẹ́lá ní ara nínú ọjà ẹ̀sìn ara yìí àwọn ètò mọ́ta ní ọ̀rọ̀ wa pẹ̀lú ògbọ́ náà yóò sì tòró sáláṣí táàkì táàgò jẹ lọ èyí tó láì dára àti oṣù ọlọ́run ọlọ́run dákun wọ́n láti kàṣí rẹ̀ bí ìrọ̀lọ́pọ̀ ìsìlámù ìdánsì lè yíò ní pé kìí jẹ́ ìdí olù tó sì máa kò fún yẹ̀ wọ́n ni wọ́n tó wá nílẹ̀ ọ̀pọ̀ kò sì lè kókó sóòrò tó bá jẹ́ pé òsì ọ̀lá lè kú gẹ̀gẹ̀ bí pé kìí jẹ́ ìyò lè ti kẹ́ torí ọlọ́pọ̀ náà tó títà pẹ́lẹ̀ pẹ́lẹ̀ láti láti dàyí ọwọ́ apàṣẹ ló kàrí pé ìdáàbò láti ọ̀rọ̀ olóògbé <laughs> ìdáàbò fún ẹ̀rọ wọ́n gbọ́dẹ̀ ní ọlọ́run ó tó ọdún wọ́n jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìdájọ́ náà ẹ̀rọ ọjọ́ àjíjì ló lọ ọ̀rọ̀ bá bàbá mọ́mù lẹ́nu jáde Olúwọ́bẹ̀rẹ̀ bá mú ìjáde, olúwọ́bẹ̀rẹ̀ yìí, olókùn, wọ́n òkúrí ìgbẹ̀kẹ́. Nígbà tí èkí rúgbé, wọ́n ní àwọn olùjọ́ ní à. Sọ́rọ̀ sí ìbẹ̀lẹ́ yìí wọ́n ní. Ọlọ́kà torí òtí ẹ̀rí mẹ́lẹ̀ gbé ẹ̀rí mẹ́lẹ̀ gbé ọ̀dàpọ̀ ọ̀dàpọ̀ jẹ́mẹ́ ẹ̀dàpọ̀ méjì láyé wọn ẹ̀sì àmọ́ kan bẹ́ẹ̀yàn bá ní láyé àdánwò rí ṣùgbọ́n èèyàn máa rẹ̀rìn ní fàdánwò rí bí ọ̀hán láyé jẹ́ ṣùgbọ́n àdánwò kan ní déèyàn máa rẹ̀rìn ṣùgbọ́n àdánwò kan ní déèyàn máa fẹ̀kún oṣù ọ̀rọ̀ mọ̀ ẹ̀mú ẹ̀dẹ́yàn ọ̀dà àdánwò méjèèjì ọ̀tàkọ́kọ́ ìmọ́kànlẹ̀ yìí àádọ́kọ́ lọ. Yọ́pàá lọ́kùnrin ọ̀rọ̀ wáyé lọ́nìí pé ìjọba jẹ́ ọlọ́jọ́ ọlọ́rin ìbílẹ̀ lọ́pàá Láyájọ́ rẹ̀ lásìkò yìí, kààrọ̀ ìṣòro mọ́ fọ́lọ́ àti mọ́wàá jẹ́ àṣẹ lẹ́nu àwọn jẹ́ ti mọ́ ó yẹ máa wà ìtàjẹ̀ ní gbogbo ọ̀rọ̀ ìwúrò ní pé ó tẹ́ ọmọ pọ́lẹ́gbẹ̀ ọlọ́rọ̀ bá àbá sí lẹ́nu ẹ̀jẹ́ ti lọ mẹ́jẹ́ àti lóbi ohun pẹ̀lẹ́gbẹ̀rẹ̀ bí mo ṣe sọ̀rọ̀ ìjẹ́lẹ́ ní tó kẹ́kẹ́ tó lọ sọ̀rọ̀ láàrùn náà tẹ́wọ́ وقال رجالني ليس لديك الله فلا تريد لبيك لنجاتي Nígbà mọ́ kẹta bá kábà mọ́ rẹwà ohun lójú rẹ̀ ní ohun. Nígbà pẹ́ yẹ́ bá láyé ara bá Yorùbá gbà ágẹ́gbẹ́ gbọ́ òjò ní ọlẹ́ ẹ̀dí ìdàrá jẹ́ ọ́rẹ́. Lájẹ̀ kò tẹ́ sí ẹ̀sùn gá Tẹ́lú ní ẹgbẹ́ tí pa sọ́kọ̀ tí ó kó tí yóò tóbi jẹ́gà tí ń pọ̀ ọmọ jẹ́ ohun, ìjẹ́ ẹjẹ́ pẹ̀kù lọ pàdé àwọn ará ayé tí wọ́n pàdé wọlé kò mọ́ bá tají. ọ̀rẹ́ rọrùn. kí ń lo kàlẹ̀dá ọ̀rọ̀.

gbòòjúmọ̀ mọ́ máa bèèrè pé irú ìsáwòrán sílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ẹ bá ń máa ka àwọn ọ̀nà téèyàn máa ń gbà wọlé yá ẹni bàbá rẹ̀ bá kú lọ́gbọ̀n ọ̀gbìn ìwé tó wọlé yá kí lọ́wọ́ bẹ́ẹ̀ dábàá jẹ́ ẹ̀yìn wọ́n ẹni ká pẹ̀lẹ̀ rẹ̀ ah ṣé dájú rẹ̀ ti kú ni lọ́gbọ̀n àwọn èèyàn kan ẹni bàbá rẹ̀ bá ti kú ní ìlú wọlé yá ẹ̀ṣẹ́ ní ẹni ẹ̀ bá ti kọ́ ìwọ̀n tó ń gbogbo ìrìn ẹni tí ó tún gbogbo ilé rẹ̀ wọ́n ti wọ́n owó òjú mẹ́lọ ẹgbẹ́ sì lè lé Dọ́lọ̀ bí ọ̀wà sí ìlú ọmọ káàkiri wọlé yá. Bí bàbẹ́ lò bí ọ̀wà sí ìkú kèé wọlé yá, gbogbo kókàrí tó fẹ́ tòkó, lórí kìí kìí kìí kò sí tọ́jú ọ̀rọ̀. Tọ́wọ́ kọ̀rọ̀ bí pẹ̀lú wọn, wọn lágbára, ọlọ́run sáà lóòrùn. Tẹ̀mẹ́ bá a ṣe táà ní ò lè pa ẹran wà ní fifty thousand tàbí one twenty ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n àgbọ́yé táà bá gbọ́ yìí àbàkù oríire nígbà náà lọ́wọ́ iṣẹ́ tọ́lọ́ sì wà láìsí lára wa orin ká fún jẹ́mọ́ ẹgbẹ́ àpòrora wa wò ẹnìkan ẹ̀kọ́ ti lù tẹ̀lé ẹ̀ta ọlọ́run kò pẹ́sẹ́ ọmọ ogójì ọdún ọlọ́wọ̀ òfò lọ́rùn títí ọwọ́ ń súnmọ́ ọgọ́rùn ọdún lọ ọlọ́wọ̀ àbúlọ́mọ̀ kan pẹ̀sẹ̀ sí ìlú ọmọ ìwọ́n dàgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ń súnmọ́ ọ̀rẹ́ jẹ́ lọ́kọ́kọ́ bùwá lọ́mú síbí wá ọlọ́wọ̀ àníká ìyẹ́ kò gbọ́ bẹ́ẹ̀ mi lónìí pẹ̀lú bọ́lọ́mọ yìí ọba ti jí lọ ọmọ òjòbí ọlọ́mọ jẹ̀mọ́nà tí ọbẹ̀ nìkan bá ń sàárẹ̀ ní wọ́n bí ní ìfò tí wọ́n rẹ̀ mẹ́bí sàkẹ̀ kí ló mẹ́ wọ́n dẹ́wò yìí ní pé bábìlá yìí mẹ́ ti yà gbọ́nà tí ó wù padà kó sọ̀rọ̀ tẹ̀síwẹ̀ pé pàtàkì ọ̀gbọ́n ti pẹ̀rún yóò gbù ọ náà yóò ọmọ ègbú wọ́n wá ní ẹni tó ní àgbàtò báwọn tó tún fún ọkọ́ fẹ́ bí lọ ọ̀nà ọ̀pọ̀ púpọ̀ tó fún ọ̀nà wá sí náà fi ẹlẹ́kọ̀ọ́ náà ọlọ́run wá pààrọ̀ rẹ̀ pẹ̀lú àgbò ní a máa léyà fún òun jọ̀mọ́ra tó ni kí àwọn pè náà ẹ̀sì ìwò gbogbo sọ́lọ ní àti káàdì ọjọ́ oṣùrù ni o tọ́wọ́ jẹ́ pẹ́ pàtí lóòrọ́ pẹ̀lú ẹbí dééjì kan ọgbọ́dọ̀ mọ́gbọ̀n tọrẹ dééjì kankan bọ́yá pàtí ní wọ́n mílò náírà lọ ọgbọ́dọ̀ mọ́tọrọ tí wọ́n àti tọ́rẹ rẹ̀ bẹ́ẹ̀ kápọ̀lọ̀ pàtàkì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n olówó tí ọ̀wájú wá yóòrì. ọrụ ẹgbẹ́ ẹ̀bí márùn tó ti yọ́. Olówó yọ́ máa wá

èyí kọ̀kan bó ojú èyí wọ́n tí ó lẹ́yìn ìlà èyí máa jẹ́rọ òkúrẹ́ ní àwọn olóòjẹ́ ọ̀pẹ̀lú ṣúgbù rẹ̀ àwọn olóòjẹ́ lọ ọ̀kẹ́ fún àwọn àbúrò rẹ̀ wa ó wá sọ Yorùbá kẹ ṣùgbọ́n tí Yorùbá kọ́kọ́ farabalẹ̀ gbọ́ ọ̀dọ̀ ilé Yorùbá ó ní ọlọ́pọ̀lọ́ ń ṣe ohun ọlọ́pọ̀lọ́ ń ṣe ohun ọlọ́pọ̀lọ́ ń ṣe ọ̀ẹ́dì ìta èèdú ló bá dìrì ó ti wá kọ́lé gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ ẹnìkan kí ìrálẹ̀

You ìfáyà dẹ́ ẹ̀dí fẹ́rẹ̀ wọn níbi ìjẹ̀mẹ́ ọmọ gẹ́mẹ́ ṣe eh, ẹ̀rí gbọ́bẹ̀rẹ̀ sí àdẹ́bọ̀ ìdí rẹ̀ oní ọ̀rọ̀ ẹ̀rọ ìwọ́kẹ̀ bá ń tẹ̀rú èmì ọlọ́run ọlọ́run tó wá ní ọyọ̀dẹ̀ ẹ̀kọ́ ọlọ́ jẹ́ ẹlòmí ọmọ wá bẹ̀rẹ̀ fún ẹ̀ lẹ́rẹ̀ sí òkì rẹ̀ ti tó gbé dànù ẹgbogbo ẹjẹ́ kọ́ ọmọ ẹ̀rẹ́ ìdórí wà láàá ọkọ̀ tó tó ti kẹ́lẹ́sẹ̀ ẹ̀gbùn ọlẹ̀ kò lè lẹ́sìn ẹ̀rẹ́ tí kòkòrò ti bò ojú wọlé ìrànlọ́wọ́ ti bò bí ẹni lọ rẹ̀ ẹ̀rọ ó ti fi kó owó ti kó wọ́n lọ́dà ọ̀rọ̀ ní ọ̀pọ̀ ọ̀nà ní láti ẹ̀kọ́ pàtókè pẹ̀lú dáadáa ṣùgbọ́n tó bá kọ́lẹ̀ ìwọ́n náà lọ́jẹ́ ó ti tún lọ́wọ́ dàpọ̀ ẹ̀ jẹ̀bẹ́rà ẹ̀ràn léyá ẹran ọ̀wọ̀ ni ẹran tàà sí ìsin lọ mi ẹ̀rí wípé ẹ bá ti ìlàwò lẹ̀ títún jẹrẹ léyá padà ẹ̀ẹ́sì mẹ́rí tíẹ́sì pé àwọn olùkòkò òkúdára rẹ̀ ẹ̀ẹ́rì pé àwọn olùkòkò tó pẹ́ẹ́lẹ̀ tẹ́pọ̀kì ìsáwọ̀lẹ̀ tó fún bá débi pé ẹ́kìrẹ́dì òjòjò ẹ̀jẹ̀ rẹ̀ léyàmọ́ ẹ̀ẹ́sì pé tí àwọn tó sáré sílẹ̀ wà lẹ́rẹ̀ amẹ́ríkà ni tẹ́ ẹ bá sì rí kírísítẹ̀ẹ́nì kì bá máa ń bá yí jẹ́ ayẹn ẹ̀ẹ́rì tíẹ́sì pé ọlọ́run tó fún ọlọ́run ọkùnrin rẹ̀ láwọn ọ̀dẹ̀ tẹ́ ẹ bá lè lọ́ra tàbí mọ́ pẹ̀lú ìkàlẹ̀ ẹ̀ẹ́sì torí gbígbẹ ìkí ọlọ́run láàrin ìmọ̀ ọlọ́ọ̀ni ẹran léyá ẹ̀jẹ̀ àpò káàkì ìpò sí mẹ́ta bọ́ọ̀dù rẹ̀ sì sí mọ̀ ààbùn aláìlè ọjọ́ ọ̀pẹ̀rẹ̀ jẹ́ pẹ̀ ààbùn wá fẹ́ tọ́pẹ̀rẹ̀ ẹ̀ẹ́dá afẹ́lẹ̀ ìní ìṣọ́dọ́kọ̀ ni ẹ̀ẹ́dá afẹ́ tọ́pẹ̀rẹ̀ sí ìbà ní gíf àtọ́fẹ́ká tún jọ fìfẹ́ nára wá ọ̀rọ̀ gẹ́gùn pẹ̀lẹ́ olóòrẹ̀ àpọ̀lẹ́ ẹ̀rẹ́yà tàbá ti tán káfẹ́lú lè rẹ̀ jẹ́mẹ́ àwọn náà rà jẹ́mẹ́ mẹ́ta lọ láti gẹ̀lú sáwọ́ àlejò ẹ̀rẹ́ lẹ́yà jíjọ́ mẹ́ta lọ àlejò jùlọ àdíjọ wá wá gbọ́ pẹ́ ẹ̀kọ́ ọ̀jẹ́ ẹ̀rẹ́ jíjọ́ mẹ́ta lọ òótọ́ ni ṣùgbọ́n ní sọ̀rọ̀ àmàlẹ̀ kí ààrẹ ọdún yẹn ìyẹn mú ni ní mẹ́jìnà ọgọ́rin ìrìnmọ́ ayẹrẹ nínú ìlú tẹ́lẹ̀ kí ẹ ti pẹ́lẹ́ ọ̀gbọ́n èèyàn bíi ogún àti márùn-ún àpẹẹrẹ àlùkùnrin ní ẹnì kẹ́kọ̀ọ́ ọ̀gbọ́dọ̀ fún ẹrẹ léyà rẹ̀ ìlú ilé ọjà tó mẹ́ta ah, gbogbo ọ̀rẹ́ tó lè ẹ̀rọ wọn padà ń kárí àwọn ìlú náà tí wọ́n pẹ̀lú lẹ́yìn ìgbà tí yẹ̀ yẹn mú tó lọ padà àlóbì yóò dàbẹ̀ nítorí pé àyẹ̀kú ìdájọ́ ìbánimọ̀ kà àlóbì jẹ́ sàwọ́bàlù ní máa ń fi gbogbo òṣèlú òmùrù wà áta àwọn ọmọ ìbàdínà mò ń fún àlóbì jẹ́ bí ẹran táwọn kì í dé mẹ́tìnà padà jọ̀rọ̀ ẹ̀jẹ̀ àlọ́ yìí o àwọn ẹ̀ṣíùsì kan bẹ̀ ẹ̀sìn ọ̀mọ́ ànábì ìmọ̀ wọ ètò tààbí pẹ̀ ìlú aṣọ ìlú ọmọ lọ yìí wọ́n lọ sọ pé tẹ́tẹ́ aṣọ tó tó o. àbúrúkọ ẹ wà sí nìyí wà láì ṣé lọ́rùn ní ìdàpọ̀ ìjẹ́ Ààrẹ àṣọ ìwọ̀n. Àlá ẹ̀dẹ́lọ́rùn ti dàbọ̀ ìgbòkú, wo ẹlẹ́rù bàbá ẹ̀ká. ẹ̀rù ní ọ̀lẹ̀ bàtà tí ó òun dà láti UK kèèdè owó tí bàtà táwọn ti màmá hmm. bàtà tí ó ti màmá yìí ẹ̀rọ hmm. bí òríra ó ìdí òwe ti rẹ̀ yìí nínú àdíjì omi àti yà ọ̀rọ̀ tí àwọn ọmọ ìdáná lọ́wọ́ à ó dà nẹ́bì nínú yìí kájáde àwọn ọmọ wọn ọlọ́mọdé kápọ̀ náà jáde àwọn arúgbó kápọ̀ jáde méjì náà àwọn ليشهد دعوة المسلمين káwọn náà lè máa fara kó àlùbáríkà àdúà táwọn mùsùlùmí ń ṣe àti ìbábá bẹ́gbẹ̀rẹ̀sì yìí o jẹ́mọ́ tọ́bà rọrùn tọ́bà tọ́bà rọrùn ọ̀nà tá a bá pọ̀ lọ yìí di káwọn bá bẹ̀bọ̀ tọ́bà rọrùn tọ́bà rọrùn tí ẹ̀nà pé ẹni tí bá ń gbé bá wọ́n wá kí yídìí immediately tí ó bá fún gba ọ̀nà mí ọ̀nà tí ọ̀pá láàkẹ́ ìwé ọ̀nà ìgbà yóò máa lè General Guy. Ọ̀gẹ́ ló kọ̀ọ́ nílẹ̀ ọ̀gẹ́. Ọ̀gẹ́ ló pàpá ya. Jẹ́bá rẹ̀ yá kò mọ́ bọ́rẹ̀ nígbà yìí. Jẹ́ ẹ̀yìn irun kan ọ̀gẹ́ta ń sọ yìí tàbátàtẹ̀ ọmọ agbáwò tàbátàtẹ̀ àmà wá ṣe ti tẹ̀yìn irun láti ẹ̀yìn àsùbá àjọ àràfà yóò wà lórí olúgbòdò tàbátì ń kí àlàátàrí ìjọ kẹrin ọdún ṣùgbọ́n ìta bẹ̀rẹ̀ láti pàtó ẹ̀ntà ń ṣe lẹ́yìn ìrùn kọ̀ọ̀kan ká bẹ̀rẹ̀ tí ẹ̀ lásùbà àjọ àràfà lò àìlà àjọ ọdún làwọn rẹ̀ jẹ́ Yọ́bẹ̀ jẹ́ kí à. Ókè. Jẹ́ ìwé. Ẹgbẹ́. Ẹgbẹ́ tó ń dùn ní. Ó ń dùn sí ẹgbẹ́. Ẹgbẹ́ tó ń dùn ní. Ẹgbẹ́ tó ń dùn ní.